وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه علي أما بعد قل dúpẹ́ fún ọ a sì tọrọ àtòrí ajẹ́ tán rẹ̀ kó máa bá ọ̀gá wa aṣíwájú wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí wọ́n bá ń tẹ̀lé súnmọ́ ànábì náà tí ó fi dijọ́ gbẹ̀ǹde alìkèyàmà olùwàmọ́sá kàwa náà kúnnú wọn o àmín. adúpọ̀lọ́gbọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan sí tí ó tún ṣe onírọ̀rùn fún àtẹ̀mí àtẹ̀yìn láti pàdé níbí yìí lónìí gẹ́gẹ́ bá a ti gbòòrò rẹ̀ láti tún wá bára wa sọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bá a ti máa ṣe eléyìí tí ajókòó lómi náà gẹ́gẹ́ bí àwọn àlùfáà wa fadilatu sheikh dr abdulrahman ahmed imam bí wọ́n ti wí ọlọ́nkọ́mọ́ sàásán àwọn tí ń ṣe agbátẹrù ètò yìí ọlọ́nkọ́ san wọ́n lẹ́sàn dáadáa gbogbo patẹ́nì kọ̀ọ̀kan wa náà ń kó ọlọ́run ọmọdún àwa náà ń ládàá rẹ̀ pàtàkì jùlọ ẹ̀yin àlùfáà ní apá ọ̀tún mi àtàpá àlàáfíà àti ní ẹ̀yìn mi báyìí náà torí báwọn bá ń gbé tò kalẹ̀ bẹ́yìn ọ̀bá sí ń bẹ̀ ètò náà ò ní tò ipa tó ń kálukú wa náà ń kú mbẹ́ ọlọ́run ò ní dùn wá ládàá rẹ o gbogbo ẹ̀yin tí ẹ wá wá ń gbọ́ náà orígun ńláńlá kan lẹ́yìn náà báwọn bá náwó táwọn àlùfáà fásitì kò àti máa wọn kalẹ̀ bẹ́yìn náà ọba máa wá èyí wọn bí sí ọlọ́run lọ́wọ́ o àmọ́ yóò máa kó àwọn àlùfáà àtàwọn tí ń náwó náà ní agara gẹ́gẹ́ bí ọmọ èèyàn torí náà èyí tẹ́yìn náà ń ṣe èyí náà ọlọ́run ní bẹ̀yìn náà ládàá bẹ̀ gbogbo ara ọlọ́run ó jẹ́ àjèrè látàrí akitiyan wa láti gbọ́rọ̀ ọlọ́run láyé ń bí ọlọ́run ó jẹ́ àjèrè rẹ̀ lálùkìyàmà ọlọ́run ó jẹ́ ká jẹ èrè rẹ̀ torí náà mi ń tẹ̀lé yín kí gbogbo wa àti àwọn àlùfáà àti àwa tí a wà níjókòó pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. الإسلام والسياسة Islam and politics ẹ̀sìn wa ìsìláàmù àti òṣèlú tí afẹ́bára wa sọ lónìí nìyẹn ìyẹn ni pé kí ni àti ìsìláàmù kọ sóṣèlú kí ni ìdájọ́ ìsìláàmù ń pa òṣèlú àti gbogbo ń tọrọ mọ́ òṣèlú ṣíṣe. Si níbẹ̀rẹ̀ àwọn ìbéèrè bíi mẹ́ta kan èmi ti bíra mi a máa ń bi ẹ̀yin jàmá náà nísìn. أول هذه الأسئلة لماذا هذا الموضوع ولماذا في هذا التوقيت وما النتيجة المتوقعة من خلال طرح مثل هذا الموضوع àwọn béèrè mẹ́tẹ̀ẹ̀ta tí mi bíra nínú ẹ̀yìn sì di ẹ̀yìn jama náà nísìnyí. لماذا هذا الموضوع èyí ṣe tó ṣe pé irú tọ́pìkì báyìí ni lọ́kàn Islam and politics mo bíra mi honestly èkìlódé tó ṣe pé ntókù tá a máa sọ ní ìsìláàmù àti òṣèlú. èsì tọ́lọ̀ ní kí èmi ó rí fọ́ bọ́bá jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí yín náà òun ni pé kò sí nǹkan kan láyé yìí tí ṣẹ̀ríà ìsìláàmù ọ̀dá sí. ọ̀dà ni o ọ̀dà ni o kí lọ́kàn ìsìláàmù ń bẹ́ẹ̀ kò sí tí ọ̀kan ìsìláàmù àjẹ́ pé bá a bá ronú gẹ́gẹ́ báwọn asọ̀rọ̀tò mùsàkímù ti rò yìí pé ẹjẹ́ á dìskọ́sì Islam and politics náà ṣàṣìṣe ní ti torí pé kí ni gbogbo àtẹ̀yí tí à ń ṣe lónìí àtẹ̀yí táwọn generation ti ń bọ̀ máa ṣe àtẹ̀yí táwọn tà náà ti ṣe. a gbọ́dọ̀ rí dájọ́ sẹ̀ríà ọlọ́run ní gbogbo ògbà táwọn èèyàn bá ń yọ ọwọ́ wọ́n yọ ọwọ́ dáadáa ni ó àbí wọ́n yọ yìí kí kódà. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ̀lìmáàdà hàdà tọ̀kọ̀ yìí èyí ṣe tó Islam and politics mo bíra mi èyí ṣe tá a ti sọ lọ́dún kan sẹ́yìn èyí ẹ̀sìn náà ni pé àbíbẹ̀yìn yẹn bá sọ ọmọ nàìjíríà ló kù yọ mọ̀ pé ní kí ọ nǹkan bí oṣù mẹ́ta sísìn tí ọ ṣe oṣù kínú oṣù february two thousand and nineteen afẹ́ o akọ o wọ́n ṣe kí ni ìdìbò wáyé ní nàìjíríà yìí ẹni tí ó bá lọ́rùn kò lè gba físà ìlú tí ó ti lọ́ọ́ lò ó inú oṣù ń bò mí. àmọ́ bí nàìjíríà bá ń jẹ́ nàìjíríà tọ́lọ́n bá ní ó sẹ́kù bẹ́ẹ̀ ń rò pé agbára èmi àti pé ẹ dìbò general elections ní two thousand and nineteen. àjẹ́ pé bá a bá ń sọ̀rọ̀ february two thousand and nineteen tá à ń sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ ní november two thousand and eighteen má àjùmọ̀lá kí ló fi dáa tó bẹ́ẹ̀ eléyìí ó jẹ́ a máa mọ̀ pé àṣẹ́ṣẹ̀rí ìsìláàmù ọ̀mọ lórí tíọ́rì lásán àṣẹ gbogbo ti ń lọ láwùjọ náà bó ti yẹ kó rí nu tọ̀ kọ́dà ọ̀fíṣíálì náà ẹ̀mí náà gbọ́ nù ní ìfì lánàá àfi bíi pé kọ́dà ẹlòmíì lè pé bóyá àwọn sọ̀rọ̀ tó mùsàkímì náà bá wọn ṣe wọn bá wọn ṣe o onítà yìí ọ̀fíṣíálì lè tòṣèlú bẹ̀rẹ̀ Nàìjíríà fún two thousand and nineteen campaign officially ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ báyìí bí ẹ̀pẹ́ yóò gbé tí wọ́n ń ṣe kó tó dò ní òun ìlẹ́gà ni <laughs> àmì rí látòní bí ọ̀la monday oníní àbọ̀là monday ó ti di lẹ́gà kéèyàn lẹ pósítà kọ́ <laughs> campaign kó sì gbóhùn tí wọ́n ń pè ní òṣèlú in preparation for 2019 general elections. Tẹ̀rí pé alhamdulillah ọlọ́ni àríṣì mú wa ń belé yìí náà, ó sì déédéé ẹ̀sìn ṣe. Ẹlẹ́ẹ̀kẹta. Kí ni sọ̀rọ̀tún mùsàkínù fi á mú jáde? Ní ti pé àwọn àlùfáà wa ní universities àbíbòmíì tí ò tó universities náà gbogbo olùkọ́ tí ó bá kọ́mọ lẹ́kọ̀ọ́ tó bá máa ń tún ṣe nínú tó gbọ́dọ̀ bíra rẹ̀ kó tó wọ kíláàsì ni pé kí ni learning outcome wákàtí kan tí mo fẹ́ lò pẹ̀lú àwọn ọmọ yìí wákàtí méjì ibo mo bá wọn ibo mo fẹ́ wọn wà nígbà tí n bá ń jáde kúrò ní kíláàsì gbogbo tíṣà tí ó nílò eléyìí ọkàn máa fò yóò máa bà ní ojú kan ni nínú ètò ẹ̀kọ́ ni pé kéèyàn ó gbéra rẹ̀ pé kí learning outcome kíláàsì níbí iná àti wí láti bẹ̀rẹ̀ pé àsọ̀rọ̀tò mùsàkíìmù ẹ̀ ṣe ordinary wáàsí ilé kíwù ni nígbà àti bẹ̀rẹ̀ rẹ̀ láti máa pariwo rẹ̀ bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé ẹ rí i pé oṣù kan tọ́píìkì kan oṣù kan tọ́píìkì kan ni. kí ni lecture outcome kí la fẹ́ mú jáde yàn yín ǹjẹ́ ta fẹ́ mú jáde ní àyín ni pé wọ́n ti ní àwọn èèyàn máa lọ sóṣèlú àbí wọ́n ní káwọn èèyàn máa ṣe òṣèlú. kọ̀sọ́ kankan tí ó wà lérò tiwa nu méjèèjì yìí àmọ́ tí ó jẹ́ èrò tiwa ń pàtàkì tá a sì bẹ́ lọ́run jẹ́ outcome ru lẹ́kọ̀ọ́ yìí òun ni pé àyẹ̀kúnà mùsùlùmù alábàyínátì min amri àyẹ̀kúnà mùsùlùmù alábàyínátì min amri pípọ́lọ̀ ń bá ní kí mùsùlùmí ọ wárú ìjókòó yìí tó gbọ́ tọ́lọ́ sì ni ó ṣe láǹfààní kọ́dà àwọn tí wọ́n ka tí wọ́n padà máa gbọ́ níta bẹ́ẹ̀ lọ́hùn kọ́ jáde níbi lẹ́kọ̀ọ́ yìí ni pé èyí tó bá wá sínú méjèèjì nìí ọwà rí pé orí nǹkan fẹsẹ̀ lé tọ́dọ̀ olójú ẹnìkan ò ní máa fọ́ bí ìgbà tá à ń fa àfọ́jú hádàfù tiwa ni. nínú eléyìí náà ni yóò ti jẹ́ pé ara ń ta fẹ́ kí ọjáde lẹ́kṣọ̀ yìí òun ni ká rán ra wa létí pé ìpè nǹkan ní hàlàálì àbí pé nǹkan ní haramu ẹnìkan ò ní àṣẹ àti yọ̀ǹda rẹ̀ àfolúwọ́ba. àtàlélò wọ́n ti ọjọ́ ni. kápẹ́kẹ́ níyì halali ni kápẹ́kẹ́ níyì haramu ni ọlọ́run ò fi àṣẹ ni kò fi ẹ̀tọ́ ni sọ́dọ̀ ẹ̀dá kan òun ló ní eléyìí láti pàtàkì ara wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ òṣòṣèlú òṣòṣèlú kò sínú àwọn ọ̀rọ̀ téèyàn máa sọ tí wọ́n máa fẹsẹ̀ janlẹ̀ pé báyìí lórí. bàbá wo ni ẹ̀sìn àbó onígbìnní ẹ̀mẹ́sì ní tìtorí pé bá ti padà yànnàná rẹ̀ hiya min al-umur al-ijtihadiyya nínú àwọn táwọn afá ń pè ní ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ìjìhádù ni a ń gbé ní yẹ kíra wò lọ́tún lóṣù nǹkan hàn sí mẹ́rin nítorí jẹ́ ìjìhádù nínú ṣẹ̀ríà. wala yunqadu ìjìhádù bí ìjìhádù lẹ́sìlẹ́sì pé ẹ̀rí gbogbo tó bá ti jẹ́ báyìí tó jẹ́ òmùrún ijtihadiyya. olùsíàdù tiẹ̀ bá gbé ọ lọ tó lò fẹ́ ẹnu ẹni ọlọ́run bá ní ọgbọ́ tó tẹ̀lé ọ alhamdulillah ẹni tí ọ̀gbọ́ tó lóun tún gbọ́ ìṣíàdù ti ẹlòmíì náà tí èso ń fẹ́ ẹnu pẹ̀lú ògbọ́lọ́mbà ti ṣàlàyé rẹ̀ fúnra wa lẹ́nu wákàtí tàbí méjì ọjọ́ òun náà tẹ̀lé ìṣíàdù ni àmẹ́rí ká wá bá ṣe dù débi pé kọ́dà àwọn èèyàn ń kàfàrẹ̀ ẹlòmíì nítorí irú ọ̀rọ̀ ó lè já ìmọ̀ kan àbíjọ rẹ̀ ní lójú ọ̀kan nu méjèèjì ìmọ̀ jahalóni wọ́n ìmọ̀ kébùrún nínú kọ́ jẹ́ pé àìmọ̀ kan àìmọ̀ kí ni úsùsù ṣẹ̀ríà kí ni ìlànà ṣẹ̀ríà nípa àwọn al-umur kí ni lànà ṣẹ̀ríà nípa al-umur al-ijtihadiyya àwọn ọ̀rọ̀ kan bẹ tí ò tí máa pé à ń ṣe jihadu nísìn bẹ́ẹ̀ ká bá lóun ṣe jihadu nísìn pé ẹ̀dàkùn òun mú aago mẹ́wàá ni ẹ máa ká yìí la ó gbé ń sì ń ṣe tẹ̀kọ́rọ́rù rẹ̀ pé tẹ́rọ̀rọ̀ òṣèlú politics yìí àti gbogbo ń tọrọ mọ́ minal umuri al-ijtihadiyya gbogbo àwọn àfa alágbàáyé lónìí wọn panu kọ bẹ́ẹ̀ fatiwa àwọn báyìí bá gbà wá bẹ́ẹ̀ fil majma'il fikri al ilé jíjà ọ̀rọ̀ kọ̀tà ìyá àtìkọ́ ọ̀rọ̀ kíni ijtihadiyya abẹ́lọ́hún ìṣèhádù tiwa táwa bá ṣe tẹ́lómìn náà bá ṣe ọlọ́mọṣàjà pàdé ìyọnu rẹ̀. torí náà hádìhí iyẹlmọ̀kọ̀dìmà ọ̀rọ̀ àkọ́sọ ní tí abẹ́ fi wọlé sí kọ́pìkì wa tò ní. ẹ dákẹ́ má gbàgbé àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí mo gbé wá o ká máa rántí rẹ̀ títí délẹ́tọ̀ yóò fi parí nínú tí ń tún fẹ́ kí a máa rán títí lẹ́kítọ̀ yìí parí mọ́láwọn sí ìdìdà dákun wá display bí ìṣẹ́jú méjì kìíní kámẹ́rà ó sùnmọ́ ibà ṣe kan náà ń jọ bí àbá kan wí láwà nílò ìran. lóru láwà ní láwà ní asia nílò ìran lórí oúnjẹ ẹ kàn wú lásán ni èsì rẹ̀ ń bọ̀ o nínú àwọn tí mo fẹ́ kí kákan wò ọ̀yà ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ bí mo ti wí o. or couple. Uh, ọjọ́ bí ìbínú bí ìjà. Àbí? Àbá àgbúrò rẹ̀ rárá. Àhà. Ẹ̀yin tó kú rẹ̀ bẹ́ẹ̀. ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ń ní. Káwá padà sórí ìta ń bá bọ̀. Mo ní ara ń tí a fẹ́ kí a mú jáde ń bì yìí òun ni pé ọ̀rọ̀ halali ń kíní yìí haramu ní ọlọ́run nìkan ló ní. àwọn kan sì ń bẹ tó jẹ́ kọ́tìrì tí ò sí iyèméjì ń bẹ ni mo fi má pẹ̀rẹ̀ wá gẹ́gẹ́ yẹn bá lóun ṣe jì àádùn débi pé òun mú ẹ̀já máa ká ilà láago mẹ́wàá <laughs> àbí a kí ló dé tí magribi ṣe báyìí àwọ̀ ráyè aago mẹ́jọ lákúròsì magribi náà máa bọ́ sí mẹ́jọ olúwa ọ̀fà yìí gba ìṣèhádùn bẹ̀ àbọ̀rọ̀ àtẹ́yídà. amẹ́rí ọ̀rọ̀ òṣèlú min qabili al-ijtihadiyat min al-umur al-ijtihadiyya òun al-imam al rahimahullah nínú tafsiru wọn ńgbà wọn túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ní قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق olúwa bú àwọn kan pé ta ń fún yín ní authority tilẹ̀ gbẹ́sẹ̀ lé harrama zinata allahi lati akhraja li ibadi tí mo mọ̀ọ́mọ̀ fi kalẹ̀ fáwọn ẹ̀dá mi tí mo dá pé bí wọ́n bá fẹ́ wọn ó lò ó ní nǹkan ẹ̀kọ́ ẹ̀yin wá ní èèwọ̀ ni àfihàn lè tẹ́ lára yìí ntọ́lọ̀ ń pè ní halali kéèyàn ó torí pé ìdí kan ẹ̀gbọ́n wa kẹ́ńjọ́ kan ó ti rú àwọn èèyàn wá bí ah, wọn ní àìsẹ́gbà ní ọ̀bá sí bá ọmọ yìí wọ́n fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mẹ́sìn wọ́pọ̀ lẹ̀sìn <laughs> pé àkájú ah, lè mú àwọn ọmọ yìí ọmọ ọgbà bẹ́ẹ̀ wàláì kò rí bẹ́ẹ̀ ó lè rí bínú ọlọ́run látara bẹ́ẹ̀ ẹwọ ń tọ́sẹlẹ̀ ńjọ́ tí àyà yóò sọ̀kalẹ̀ tí ìmáàmù bagawi ti wí ìmáàmù bagawi ní kí ni wọ́n ń pè ní kí ni wọ́n sọ di haramu tó bí ọlọ́run nú. ẹ rí i pé bá a bá wò ó èrò wọn da àwọn ará maka ká nábì ó tó dé sallallahu alaihi wasallam. béèyàn bá dé maka tó fẹ́ ṣe ń múra yọ wàá bọ́ra rẹ̀ lẹ̀ ń wò ó <laughs> bẹ́ẹ̀ ni torí pé ó wò ó pé tí òun ti fi jókòó nílé ọtí <laughs> aṣọ tóun ti wọ̀ lọ ibi òòsà àbí gbogbo aburú dé àwọn ọ̀tí ẹ̀gbà pọ̀sọ̀ ọ̀dáńgbà wọn àmọ́ àwọn náà gbà nínú àdámọ́ ọmọ èèyàn láti jọ́tọ́ ọmọ èèyàn ti ń bẹ ọmọ èèyàn gbà pa àwọn nǹkan kan dáa àwọn nǹkan kan ò ṣe kí ni ọ̀dà ní kúkúrú ẹlòmíì owó pé òun gbààyàn lójú lòun fi ra aṣọ tó ń wọ̀ yìí ilé ọlọ́run lòun dé yìí o yọ bá a bọ́bá rí èèyàn tó lè yá aláṣọ nú àwọn ará mẹ́kà yọ wọ̀ àmì ìtọ́ pọ̀ ní pé wọ́n mọ̀ ṣe kí ni tóbìnrin tóbìnrin òun ni nínú tàríf nínú tàn wọ́n kọ àkọọ́lẹ̀ orin kan tóbìnrin kan ń ṣe tàwáàfù ní òhò ni wọ́n ń sọ pé aliyahuma yabdu kulluhu aw ba'duhu fama bada minhu fala uhilluhu lónìí yìí o gbogbo òòrùn àbápá kan rẹ̀ ó di ní ti gbogbo èèyàn ó rí àmọ́ ẹni tó bá rí kó dijú rẹ̀ o ǹṣe ní àláàlí fún ọ. bàmá bàdá mínú fàlà kò hẹlò nǹkẹ́ ọmọ wò mí o. àmọ́ ìhun ti tó ká fi mọ tí ń wí pé bí wọ́n ti rí ń gbà ọ̀nà kí ló sún wọn débẹ̀ ni pé aṣọ haramu lèyàn tún máa fi olúwa ní kò fẹ́ wọ́n bá wọ ọsọ tó lọ fi ṣe haramu tẹ èyí wò pé o má fi ṣe kíni èyí tẹ ìlàkà yìí wá gbé lọ yìí wá burú ju <laughs> níta ẹ lẹ́ẹ̀sá fún lọ. bí àṣà lárúbáwá ṣéèkù mi ṣéèkù sọ̀hẹ́mì hafizahullah nínú àṣà àwọn tí mo gbọ́ púpọ̀ lọ́dọ̀ wọn tá máa fi ń dáṣà fún wa ni pé talimutajiri mina rọmùbọ́ì bìnnà <laughs> ọ̀rọ̀ rà dẹ̀bi ẹni tí ọ̀sá fóòrùn ọba kò nù náà ọ̀ṣàgùn kí ni òòrùn tó mú níbo ni wọ́n á sá lọ ọba kó nù ná iná bírèkì ẹsẹ̀ torí náà bọ́rọ̀ tọ́lọ́run ti rí nu alimami bagawi nínú tí wọ́n tún ṣe ń gbà wọn ni pé watahrimu lahami wadasami fi ayyamil hajj nínú ibi tí kásájì ó le kájí tọ́ bá wọn kùrẹ́jì dé ń gbà ní pé ẹ̀dá yẹn bá wáá o ẹwà alájẹ tó máa wá jẹran ọwà ní ájì ó jẹ ọbẹ̀ tó dùn ọwà sapá àti kíní kọ́lọ̀ mọ̀ pé òfin gbogbo ara ti ń. àdìmọ́mù bágáwí ní nǹkan méjèèjì tó luwa bú wọn sí ni o pé ẹ má wọ ọsọ ẹsẹ fi ṣe tọ̀ wá fún ọlọ́run lèmi ọ̀ràn yín báwọn. ẹwà ní ájì ẹ má jẹran ẹ má jẹ chicken ẹ má jọbẹ̀ olúwa lèmi ọ̀ràn yín báwọn. torí náà ká emphasize pàtàkì jùlọ gbogbo àwa tí a bá láǹfààní àti máa báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run almuwakiruna arabbil alamin àwọn tí ń sáyìn ló kọ ọlọ́run ọba gbogbo àgbáyé àwọn ọ̀rọ̀ tí e bá sí ọ̀rọ̀ kọtàìyá ẹjẹ́ ajọ́ máa ń bi ìṣèhàdìyá àti tọ́mọ ntẹ̀mẹ́rì ni àmọ́ àwa gbé débi pé fásitì lẹ́nìkan kọ́dá kèfèrí rí ní ẹnìkan tí kí ló wí ó ní òsì tó burú bí nǹkan báyìí mínà òmúrí àlèkè àdì tí gbogbo àwọn àfa alágbàáyé lónìí papọ̀ wọ́n panu pọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ ti bọ́rọ̀ òṣèlú yìí o kì í sọ̀rọ̀ ọ̀tàn ọ̀rọ̀ kínní ìṣe àdì ni. gbogbo wọn ẹ ti máa àdìsù àdìyẹ bẹ̀ni hàtìm ká má gbàsìkò ara wa ọjọ́ lẹ́yìn tí ń wí náà ànábì ní ìtumọ̀ pé àwọn tìrìyó àwọn yahudi ń sin àwọn àfa àwọn ni pé ntọ́lọ́ ń ṣe ní haramu wọ́n ń pè ní halali ntọ́lọ́ ń pè ní halali wọ́n ń pè ní kíni ànábì ní tílkà ìbàdàtò ẹ̀ ń sìn wọn náà nù torí náà ní kúkúrú káfí lọ ìbòmí eléyìí ni a lè pè ní outcome learning outcome or lecture outcome tá a gbèrò pé pẹ̀lú ògbọ́n àwọn onídìí dé ń bí yìí kápẹ́ nìkan lọ sóṣèlú bí ọba fẹ́ a sì ní wífẹ́ nìkan pé má ṣe àmáwọ̀ sọ pé báyìí lọ́lọ́run wí báyìí làmìnàbí wí ọ̀rọ̀ àwọn àlùfáà àwọn àlùfáà náà òun ni kọ́ wá take a decision on his or her own torí pé mina òmùúrí alíṣihàdì ẹ̀rí lórí àwọn àlùfáà sọ̀rọ̀ fẹ́nu nígbà tí wọ́n ń pé ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ agbìyànjú ìṣèhádùn èyí sọ̀rọ̀ nẹ́sù kọ́tẹ́ ìkan tá a múra kankankan tá a máa pẹ̀ nìkan ní fásitì tá a pẹ̀ nìkan tẹ̀lé lórí ẹ̀ wọ́n ní ẹ wo pilẹ̀. níjọ́ tí ẹni tó gún ọ̀gá wa Umar ibn al-Khattab tó gún ní nǹkan ẹni tó gbẹ̀mí lẹ́nu lọ́rùn Umar Umar wà lórí ìrun yóò ṣe ìmáàmù fáwọn èèyàn tẹ́lifá burú ti pẹ́ láyé ibẹ̀ lẹ́nìkan ti tọ́jú dágá <laughs> tí ẹ e gún ìmáàmù ó sì rí gún àmọ́ lọ́wọ́ pé kí ẹ̀mí Umaru tètè bọ́ Umaru wá wà lórí ààrẹ àmọ́ gẹ́gẹ́ bí medicine ti develop tó ń gbà náà àwọn dókítà àgbà náà sẹ́wọ̀n fáwọn dókítà tó nínú ọ sọ pé àmọ́ ń tọ́lọ́ lè ṣe ni o àmọ́ irun tí ń ṣe ń o wọ́n ní kí ni terminal illness ya kìámà làtà kìíní yìí o àwọn onítàn ní àwọn dókítà tó sọ bẹ́ẹ̀ kí ni wọ́n rí wọ́n rí pé bí àwọn bá fún márùn ní nǹkan láti ẹnu rẹ̀ ẹ̀wò ń tọ́lọ̀ ń ṣe fún wa lọ́fẹ̀ẹ́ tá a mọ̀ ẹ́ ọjà mọ̀là ọ̀jẹ̀ yẹn ọ̀jẹ̀ fùfú ẹ́ kò sì jáde ní fùfú náà ó di nǹkan mi àsọ́lá ọlọ́run ni ńgbà wọn ti rí pé tí wọ́n bá fi sí ẹnu Umaru bí wọ́n ti fi bọ̀ náà gbogbo ń tọ́ pass through òṣìṣẹ́ kankan ń bẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ní ṣẹ́gínní wọ́n ní at that point ní dókítà ní à òun ò rò pé àlífọ́ là ọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì ó tún pé ìgbẹ́ òun rùn ọlọ́ọ̀lọ́run ní nígbà tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣé wọ́n máa wí rọ́bì ọlọ́hùn tààlà ànúhùn àrùbọ̀. Umaru náà ti gbà bẹ́ẹ̀ àwọn èèyàn wá bá Umaru pé tọ́ ẹ̀yin ló lórí gbogbo mùsùlùmí o lílọlẹ̀ ń lọ yìí o lílọlẹ̀ ń ṣe kí ni lílọlẹ̀ ń lọ yìí àmọ́ làákàyè òkú ọ̀rọ̀ òkú lẹ́nu Umaru wọ́n wá ń sọ fún Umaru ńjọ́ náà pé alá tasakilifu tó ní ya kàlífà kalẹ̀ fún wa ni ó jẹjọ ọ̀sẹ̀lẹ̀ bọ́ bá lọ tán gbogbo wọn náà ti gbà pé tọ́ kó lónìí kó lọ́la alá tasakilifu ẹ̀yìn ní ẹ̀yàn míì kalẹ̀ ẹ̀yìn olórí míì òṣèlú náà nù ó ẹ̀yìn yẹn lòmíì tí ó máa ṣètò ìlú torí kí n padà síbẹ̀ ń padà bọ̀ wá bí ìtàn yìí. Tẹ́rin tí ń jóṣèlú nù ṣẹ̀ríà Al-Imam nínú Al-Ahkam nínú àwọn tíra tí sọ̀rọ̀ ń pa politics. Ibn Taymiyyah gan kọjúra lórí politics torí bẹ́ẹ̀ nìkan bá ní kí la wá débi Islam and politics yọ lọ bẹ̀rẹ̀ látòrí àwọn Ibn Taymiyyah Ibn Taymiyyah lọ kọjúra tó pè ní asiyasatu ash alimamu mawaridi pèjì ẹ̀ ní al-ahkamu kí ni tó máa sultanu authority àwọn ìdájọ́ bẹ́yàn bá lágbára òṣèlú báyìí ló lò inú àlàkámù sọ̀tọ̀ ní ànímọ́mù màwárídì ti ní kí ní ń jọ́sẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ àtọ̀lọ́hùn ó ní nǹkan méjì ṣẹ̀rásàtù díní wàsíyásàtù dùnìyà ṣẹ̀rásàtù díní wàsíyásàtù dùnìyà ẹ̀rí títà wọn kò ní tí ò fi dá ni pé lẹ́ẹ̀gì kan ni wọ́n mú nínú kíni nínú the two legs of politics bọ́lọ̀ ń bá ní wọn gbọ́ táwọn àlùfáà ti ń ké fún wọn ní ìyá àtìlú míì tí wọ́n padà síbi ìpìlẹ̀ alimami mawaridi ni ti ń jẹ́ siyasa ojú báwọn lọ hirasatu dini wa siyasatu aduniya bó láti tún ayé àtọ̀run ṣe fún mẹ́ tó tọ́já geere bó láti ṣe kíni ayé àti ọ̀run àmọ́ àwọn olóṣèlú tiwa lónìí ọ̀ràn ọ̀sán wọn ayé nìkan làwọn ń rò kó ṣèlú ara misconceptions ni àti gbọ́ni anẹ́bùwa muhammad sallallahu alayhi wa sallam á padà sórí ìtàn o ọkùnrin tí wọ́n pè ní michael hart òyìnbó kèfèrí tó ṣe ìwé tí wọ́n pè ní the one hundred tí wọ́n ń rèkì àwọn èèyàn ọmọ ìyá wa broda adépọ̀jù ń jọ tọ́wá bí wọ́n mẹ́ńtà rẹ̀ tí wọ́n ń tò wọ́n ẹni ló ṣe kò kíní ló ṣe kò kejì ta ló fi ṣe kò kíní anábùwà muhammad kí ló fà á ni pé ọlà nẹ́bì nìkan ló sọ sí ìdí ń bi òṣèlú yìí kí ló ń jẹ́ òṣèlú firasatu dini wa siyasatu dunya ayé àti kíni àtọ̀run kó láyé ó ti da olúwa ò pé kí a má ṣètò ayé wa lọ́nà tí ọ̀rọ̀ wa lọ́rùn wabtaghi fima ataka Allahu ad-dara al-akhirah wala tansa nasibaka mina dunya. then alimami Mawardi ní yóò jù báwọn lọ́bọ́lọ́mbá ni a gbọ́ yé bẹ́ẹ̀ mójútó tọlọ́hún ẹ̀ ṣètò ilé ayé yín náà torí náà ajẹ́pẹ́ tí wọ́n ń wí fún márùn jọ̀hún bí mo ti yà lọ bẹ̀nu ni pé ta ló fi kalẹ̀ tí ó máa bá wa mójútó ọ̀run wa àti kíni àtàyè wa torí wọ̀lọ́lọ́ ni ọmọ mójútó lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ wá wo tí wọ́n máa wí ẹ̀jẹ̀ nǹkan fún yín ẹ̀yìn náà lè lọ́ọ́ wo nínú kíra nígbà ayé díẹ̀ ti dáyé íńtánẹ́ẹ̀tì nísìnyí nǹkan àlùkò làáfà. wọ́n máa rò wí ń jọ́nà ó ní in astaklif فقد استخلف من هو خير مني رسول الله صلى الله عليه وسلم وإن أترك فقد ترك من هو خير مني أبو بكر الصديق رضي الله تعالى عنه ثم جعل الأمر بين ستة ثم جعل الأمر بين ستة وإن ní jọ tí wọ́n wí báyìí fún umaru Umaru ní bí n bá yányàn kalẹ̀ ní Khalifa fún yín ẹni ó lóore jù mí lọ ti ṣerú ẹ̀ òun là nẹ́bí sallallahu alaihi wasallam. bí n bá sì fílẹ̀ tí ń yan Khalifa fún yín ẹnìkan náà ti ṣe bẹ́ẹ̀ tóun náà yàn òun náà tún lóore jù lọ òun là bó bá kiri ṣèké. sọ́rí bẹ́ẹ̀ ni ànẹ́bì ni ọ̀yàn ẹ ń wí ni pé sọ́rí. Uh, eh, uh, eh, sorry bẹ́ẹ̀ ni ẹjẹ́ tún náà sì yẹn kà in astakhlif faqad istakhlafa man huwa khayrun minni abubakar radiyallahu anhu wa in atruk faqad taraka man huwa khayrun minni rasulullahi sallallahu alayhi wa sallam ahla wa sala ẹ̀rákùnrin tẹ́ ń ká kínní yìí ẹ dì tààrin yẹn bá a ti ká ní násù yẹn rí ojú mi fo tàtà kan ẹ ṣeun ṣe kò wá owó yálé iná stafile bí n bá yan khalifa kalẹ̀ ẹni olóore jù mí lọ ti ṣe rú òun ní ta ni Abubakar ṣètò tòrò ń lọ yan Umaru kalẹ̀ bí n bá sì ṣàìyàn tí mo ní mi ọ̀yàn faqad taraka man huwa khayrun minni ẹni olóore jù mí lọ náà ti ṣe rú òun là nẹ́bi sallallahu alaihi wasallam nígbà Umaru ọ̀tẹ̀ bá ṣe díẹ̀ Umaru lè tó kù tẹ́mi ó ṣe ni pé ń gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ láàrin àwọn mẹ́fà wọ́n máa yanjú ẹ̀ lẹ́yìn mi ìdán òmùrún ìṣìhàdì tọ́ba wa rí bẹ́ẹ̀ níbi làwọn àlùfáà ti wá ní ẹjẹ́ abira wa ń béèrè kan hal lil islami nizamun siyasiyun bọ́ba rí báyìí mi bá ṣe báyìí ẹni olóore jù mí lọ ṣe pé mi bá ṣe báyìí ẹni tí olóore jù mí lọ ti ṣe báyìí lèmi ọjẹ ṣe tèmi nígbà àwọn mọ̀rù sì ṣe tiẹ̀ tó lọ tán àwọn àkàn dé àwọn òfin ṣe bẹ́ẹ̀ mọ́ ọba làwọn ń jẹ látàyé àwọn sálàfù wa náà ni lọ́rọ́ ti kú nífẹ̀ẹ́ láàfà ló ti di kíni ló ti di màlàkíyà ìyẹn lọ́wọ́ á mú àwọn onímọ̀ ronú jẹ̀rẹ̀ pé ẹ̀já dúró ká bìíra wa ṣé nǹkan kan bẹ tá a lè pé ètò ìsìláàmù ní nípa bá di ìyàn olórí yóò mójútó ọ̀run yóò mójútó kínní yóò mójútó ayé èyí tó pọ̀ nú àwọn àpá ni wọ́n ní yóò máa wà lórí ìṣèhádù náà ni. ní tìtorí gẹ́gẹ́ bí mo ti wí ẹ oríṣiríṣi tí ó ti ṣáájú fìlàfà ẹ̀m̀bẹ̀m̀bẹ̀ màlàkíyà ńbẹ̀ńbẹ̀ èyí tí wọ́n tún gbédé náà dèmọkìràtíyà àwọn kan lò yóò náà ẹ ẹwọ wọn tún lò aristokuratíyà ẹ ó di mẹ́rin àkàríyà ẹ sẹkùnukuratíyà gbogbo àwọn yàyàyà ni wọ́n kọ́ wọ́n ti yà náà wọ́n ń kérésì democracy ẹ theocracy aristocracy eh, plutocracy gbogbo ẹ̀ ọ́sàpọ̀ kẹrin ọmọ ànábì adama ń lò pé èwo ní ti islam nú ẹ àwọn àlùfáà wọn bèèrè àwọn bẹ́ẹ̀ pípé bàbá ní ọ̀rọ̀ yìí ìṣèhádùn ni èwo wá ní èyí tí òkú méjì ń bẹ̀ ń gbé pé bàbá lè dúró lórí èyí tí ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣe alkulafa'u arrashidun àwọn kulafa'u arrashidun abubakar umar wa usman wa ali babalẹ̀ dólórí yìí ń tánà àwùlà àmọ́ tí ò lè jẹ́ káwọn àfọwọ́sọ ọkàn pé gbogbo ẹni tí ọba ti serú yìí ń yọ wọ̀ náà àbọ̀sẹ̀ lọ́run ni pé wọ́n ní torípa nẹ́bí náà wẹnu hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ pé alkhilafatu ba'di salafuna sanatan thumma yakunu mulka ànábì ní ogbè ilé mi ṣe yọ ọgbọ̀n ọdún lẹ́ni o gbọ́gbọ̀n ọdún yìí bá lọ tán àwọn àmì ọmọ sèmi wọn máa jọba àwọn òní wá bàlífà mọ́ bàbá ní ọ̀fẹ́ fi ilẹ̀ fún ọmọ ẹ̀ ń bẹnu àdìsí tó lẹ́sẹ̀ lẹ̀ torí ẹ̀ làwọn àlùfáà àwọn onímọ̀ ìjìnlẹ̀ ni wọ́n fi rò bẹ́ẹ̀ pé kọ́dà bíi pé kọjọ pé nǹkan kan bẹ tọ́jẹ́ pọ̀ ń pé báyìí ẹ gbọ́dọ̀ yàn án àmọ́ ìyẹn rìpíìtì ẹ o kò sí iyèméjì ń bi pé dáájú òun ni àbẹ́ yìí táwọn kólàfà wú alikólàfà ar-rashidun torípa nàbì sọ fún wa pé alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidun ànábì náà ti mọ̀ pé omi ọ̀ padà dé kò sí wíńjọ́ náà wípé kí ni bẹ́ẹ̀ yìí bá dé haramu ni o. قاعدة لا سنو في علم أصول الفقه أن تأخير البيان عن وقت الحاجة غير جائز فيه صلى الله عليه وسلم تأخير البيان عن وقت الحاجة إنه برنسيب لا لا إنه أصول الفقه أن ìdílé nǹkan yẹ kó wí nígbà tá a nígbà tí ọ̀rọ̀ rí báyìí ẹnu wọn bá ìwádìí ìjìnlẹ̀ tá à pè ní research lọ́lọ́run lémi ọ̀rá yìí ṣe kí n tó wábi lecture yìí. èmi rí i pé bọ́bá ike bọ́rọ̀ ti rí ni kí ló wáá fa gbogbo rúkè rúkè rúdò àrí kí ló fa ètìhámù bunun àmọ́ wá suspect yìí débi tá à ń sọ fẹ́ẹ́tì imáni ẹnìkan torí pọ́ sọ̀rọ̀ kan tó jẹ́ pé minal umuri al-ijtihadiyya kí ló lè fà á. mo rí i pé pọ́ìntì mẹ́ta là fi èsì ó sì yẹ ká fi èsì. ẹ̀rọ àkọ́kọ́ pọ́ìntì mẹ́tẹ̀ẹ̀ta ni. òun ni pé àwọn èèyàn láyé lónìí àwa mùsùlùmí ni ń wí o pàtàkì jùlọ àwọn aṣáájú wa nínú ẹ̀sìn àwọn àlùfáà wa àtàwọn tí ọlọ́run pè dá sọ́rọ̀ ọ̀nà méjì wọn pín sí nípa arú ọ̀rọ̀ tá à ń sọ yìí. àwọn kan bẹ la yuriduna an yasma'u shay'an anis siyasa. wa fariqun akhar ja'alu ad-dina kullahu huwa siyasa. àwọn kan nú àwọn olórí wa lónìí àwọn ò fẹ́ gbọ́ nípa kíni nípa òṣèlú pé kí lọ́kà bá níbi kí lọ́kà bá níbi òṣèlú. àwọn kan wá kọjú sáwọn yín o àwọn ò rí nǹkan míì rò tí wọ́n bá ti láwọn kójú àwọn ń sọ̀rọ̀ ẹ̀sìn kankan bẹ́ẹ̀ bá wádìí ẹ̀ fínífíní kí lẹ́ẹ̀ tẹ̀ lábẹ́rẹ̀ òṣèlú. àwọn sọ ẹ̀sìn dòṣèlú yányán kódà nú àwọn tó ṣàṣejù ń bẹ́ẹ̀ àwọn kan bá débi pé tàwíìdì rùbùbíyà tàwíìdì olùhíyà tawhidul asma wa sifa èmi ìdẹ́mi àtẹ̀yìn kínú à ń bá tún ló kù kan tawhidul hakimiyya nígbà bá tún Mósè lu wọnú tawhidu àwọn kan náà ṣàṣejù bẹ́ẹ̀ àmọ́sẹ̀ ráàkì apá kìíní àtàpá kejì àṣejù ni kéèyàn ó pé kí ni àbáwọn òdìníkẹ́lọ́kan sì á sà pẹ̀lú ẹ̀sìn ọ̀rọ̀ nù ètí ìsìláàmù fi yàtọ̀ fáwọn ẹ̀sìn míì nù alìsìláàmù dínú wọ́dáwùdà alimami mawaridi ni hirasatu dini wa siyasatu adúniya kéèyàn ó pé kò sí ń tọ́ tàn wá àwa mùsùlùmí kí ni ọ̀tọ̀ òṣèlú kéèyàn má dá sí ni kéèyàn ó sì wá sọ ìsìláàmù di kò ní nǹkan míì tá à ń mójú tó mọ́ àbí kí ni àwọn kan bẹ bẹ́ẹ̀ o ara wọn là ṣe ju tawhidu alhakimiya àpè nǹkan ní amúrí jihadi ẹ lọ gbé wọnú ìpìlẹ̀ ẹ̀sìn kọ́ra nínú tó ba nínú jẹ́ ìnídàkọ̀ ọdún náà nàìjíríà yìí ní ilẹ̀ haúsá láìpẹ́ yìí ìyẹn wà kan wọ́n fẹ́ yan ìmáàmù ìmáàmù kan kú mọ́sálásí mọ́sálásí tó lóko nàìjíríà yìí ni ara àwọn àgbààfà lónìí nàìjíríà fárígá pé àwọn ó dìbò ni níwọ̀n èèyàn ta ni níwọ̀n èèyàn ìmáàmù inec ogun wa pọ̀ pé inec ni mo fi ń kun o àmọ́ sẹ́mi pé àwọn kan náà ni wọ́n ṣàṣètò rẹ̀ mọ́sálásí inec mọ́sálásí dé náà nù ẹnìkan ti bá díẹ̀ débẹ̀ nàìjíríà yìí wàláì wípé kò sí ní tó tako kọ́dà kéèyàn apply democracy in appointing and imam pé àwọn jàmọ́ tó sẹ́rí pé àṣejù ni àṣejù ara àwọn pásítọ̀ sẹ́mi identify nù pé òun ní gba gbogbo ntí ọ̀yá jà síta ń jà síta ń bẹ́ wulẹ̀ òun ni pé afọ́ọ̀lù láàrin àwọn aláṣejù méjì reaction àwọn alákọ̀ọ́kọ́ tẹ́ǹgbọ́n mi tẹ́rí bọ́nà bá ti dàṣejù méjì òun àwọn reaction náà wà á dà sí dù àwọn tọ̀hún tó fẹ́ react sáwọn tó sọ gbogbo ẹ̀sìn di òṣèlú wọn over react àwọn eléyìí náà táwọn náà fẹ́ ká kí ló kẹ òṣèlú ní ayé ìmọ̀mú àwọn náà tún over react àwọn ní òṣè ẹ̀sìn sí ẹ̀ máa gbé lọ́kàn yín bẹ́ẹ̀ kí lọ. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا الأمر الثاني أو إليك جي أبي فاسو إليك جي خلط بين المفاهيم خلط بين المفاهيم أقول قد سيور أدامي آه، أوسلو hirasatu din wa siyasatu ad-dunya unfortunately wọn ò ní àlíyà wọn ò wà qualified or competent láti dá sí bàbá bára wa sọ dúdú ọ̀rọ̀ irú wọn yìí wàá da gbogbo ohun tí ò papọ̀ wọn kó papọ̀ sínú kíni sínú báskẹ́ẹ̀tì kan náà. la yufarriquna bayna as-siyasati wad-demokratiyyati wal-intikhabati wàlìhìsbíyàtì wàmà ìlàdà. wọn ò rí yàtọ̀ láàrin politics and politician méjèèjì yàtọ̀ and democracy and election and electioneering eh? and partisanship gbogbo ìlànà púpọ̀ sójú kan náà pé ẹ máa halal. <laughs> wa imma haram unfortunately ara ń tí ó kó wa débi adé yìí àwọn àlùfáà onímọ̀ ìjìnlẹ̀ lọ ka tí wọ́n sọ àwọn ọ̀dà pọ̀ òun ni padà ń bọ̀ bàbá Albani níjọ́ kan bàbá Albani ni lẹ́nà bàbá Albani lẹ́nà eh, fatuwa ni fatuwa méjìlá ní nípa ọ̀rọ̀ ẹ̀dìbò ẹ̀mẹ́dìbò òṣèlú bàbá Albani láwọn yẹn wá rò pa àmọ́ ń tà ń wí wọ́n rò pa ń takora wa ni wọ́n rò pọ̀rọ̀ mi ṣe kíni ẹ lọ ka ní ti bàbá Albani wí pé àwọn tí ò yé wọ́n wá rò pé mò ń kọ́ntradétì ara mi bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ àwọn àfa àwọn fọ́ àwọn kìíní yìí sí wẹ́wẹ́ ẹ dandan kọ́ ni kẹ́ ẹ lẹ democracy mọ́ election wọn lè yàtọ̀ election lè yàtọ̀ fún election ní àárín gbogbo eléyìí ó lè má túmọ̀ partisanship politics lè yàtọ̀ fún politicking gbogbo eléyìí ẹ̀rí àìyànjú ẹ̀ kọ́dọ̀ dààmú ẹ̀yin tẹ́ ń gbọ́ wá sí ẹ̀ mọ̀ ìtẹ́ ẹ̀sẹ̀ mọ́ abẹ́ ẹ̀ mọ̀ tọ̀ ọlọ́run ṣàánú ọ yọ ṣàánú àwa náà. eléyìí ń padà bọ̀ wá bẹ́ẹ̀ ara orí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ àmọ́ mo ní factors mẹ́ta ó di mélòó ó di méjì factors òun ni pé lẹ́lẹ́sà ọ̀rọ̀ àmà ṣe fátiwá àmà dá sọ̀rọ̀ ẹ̀sìn ojú ọ̀nà ẹ̀kọ́ ńláńlá kan ni o ojú ọ̀nà ẹ̀kọ́ ńláńlá kan ni. sẹ́rí mistake tí àwọn kan ṣe tọ́dá wàhálà yìí lẹ̀ táwọn tẹ́ẹ̀ fi mọ tẹ́ẹ̀ sí mọ́ ẹgbẹ́ ń dálómi bá wá lónìí ni pé bóyá mi bá kó yàn kí n lọ ya pvc ní àbí ń àbí ń sì tọ́jú ẹ̀ ẹlòmíì bá yín wáyà yìí lónìí àmọ́ àwọn sọ ti ọlọ́run àdànẹ́bí ìwọ ni ọwá lọ alawasala alawasala alawasala. òun ni pé àwọn ẹlòmíín ṣe mistake látàrí pé wọn ò ṣe yàtọ̀ láàrin pé ìdájọ́ ṣẹ̀ríà ní tí ò gbọ́dọ̀ mọ̀lú tí ò gbọ́dọ̀ màsìkò tí ò gbọ́dọ̀ mẹ́ta ní í ṣe òṣèlú ìdájọ́ sẹ̀ríà gbọ́dọ̀ wà neutral pé ìdájọ́ kí ni sẹ̀ríà ni. ọ̀tọ̀ wá ni pé lámọ̀yín ti ń ṣe òṣèlú yìí ìlú yìí tí wọ́n ti ń ṣòṣèlú wọn báyìí àwọn ẹlòmíì ò ṣèyàtọ̀ rẹ̀ wọ́n kàn lẹ gbogbo rẹ̀ pọ̀ kọ́dà ẹlòmíì wá sọ ọ̀rọ̀ òṣèlú yìí di pé bí ìgbà tó ṣe pé àwọn kan ní tágẹ́ẹ̀tì rẹ̀ wípé àwọn àwọn tí ń ṣe báyìí èyí ń láwa gbé lérí kíni ìdájọ́ sẹ̀ríà ńjọ́ táwọn yìí wọn ọ̀bá sí máa ń kọ́ ṣẹ́ẹ́sì fatiwa míì ni torí bíi tẹ́ wúwa ń bẹ̀ nu bẹ́ẹ̀ bá ti télọ̀ fatiwa tẹ télọ̀ rẹ̀ títí títí tó ṣe déédéé ẹnìkan ńjọ́ tí wọn ọ̀bá sí máa ṣe ẹ máa wá fájúwà mi àbẹ́fẹ́ ẹ̀ máa ń tẹ̀ ń wí mọ́. àbíńjọ́ tẹ ẹ bá kú òǹlù yìí tẹ ti wí tẹ wọ́n tó ṣe déédéé tiwọn ni bẹ́ẹ̀ bá débò míì tilẹ̀ wì gbogbo eléyìí làwọn àlùfáà máa wò kọ́dà kìí sàwọn àfáà nìkan kọ́dà àwọn olófin àtọwọ́dá náà wọ́n ń pe kinní kan tí wọ́n máa pé inú tí ọ̀dà òun ni legislative judgement legislative judgement ẹ̀jẹ̀ ń fún yín lápẹ̀rẹ̀ rẹ̀ kọ́dà àwọn náà gbà pé ọ̀dà kí ni ń jẹ́ legislative judgement ni pé bẹ́ẹ̀yàn bá fẹ́ ṣòfin léèjì máa ṣòfin kan nísìnyí òfin ni pé ẹni wọ́n bá tọ̀ sí bí yìí ọ̀daràn ẹni ẹni ẹni tí ó bá tọ̀ síbi òṣèkínni ọ̀daràn òfin nù gbogbo ẹni ó bá tọ̀ á mu á sì fìyà rẹ̀ jẹ́ àmọ́ níjọ́ tá a bá ti jókòó tá a bá pé ẹnìkan tí ó bá jẹ́ èèyàn pupa tí ṣòkòtò rẹ̀ sì ń fò tí ń sì ń wé láwà ní <laughs> ẹgbẹ́ òtún fẹ́ gbà lọ́kọ̀ kàkúrú la fẹ́ kò fẹ́ mú o. <laughs> ẹ̀yin ò pupa ní àbẹ́yẹn dúdú ní. etí wọ́n ń pè ní legislative judgment, nù èyí ṣe ìdájọ́ lélẹ́yà àbófin ọ̀pọ̀lọpọ̀ báyìí náà débi fatiwa láì fura bí tí ń ṣe fatiwa àwọn ẹnìkan ní bẹ̀lẹ̀ mi ẹ̀ yọ wà ń wọ̀n yọ ń wọ̀n bí aṣọ télọ̀ tí ó fi ṣe déédéé yẹ ọrùn ti ẹni hun àbáwọn ẹjọ́ hun àbí àsìkò àbáwọn ìlú bọ́wọ̀n bá sí máa ń kọ́ pé a tún máa jókòó sí fatiwa mi. àwọn ìdájọ́ mi ń bẹ tó ṣe pé ẹni báyìí ṣe nǹkan báyà ìdájọ́ rẹ̀ ni mo fi sọ fún ilé ẹ̀kan táwọn àfáà ṣe yàtọ̀ ẹ̀. òṣèlú ìdájọ́ rẹ̀ ni àwọn tí ń ṣe lọ́nà báyìí ìdájọ́ rẹ̀ ni ìlú tí wọ́n ti ń ṣe tiwọn báyìí ìdájọ́ tiwọn ni. nírò àárín tá a dé yìí ẹ jẹ́ má pèjúwe kan wá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lónìí tí wọ́n bá sọ fún un pé báyìí làwọn àáfàá wí nípa ìdìbò àbímọ dìbò ìṣòṣèlú àbímọ ṣòṣèlú yóò máa wá fún yín ní ẹ̀gáǹpù kan láwùjọ tiẹ̀ ẹ̀bí làmọ́ yín nù ń bẹ̀ ń nígbà tí wà ń bẹ̀ sí lórí ṣe èyí wọn ò ṣe kó ọ̀kọ̀ọ̀kan jẹ́ ni ó dìtámì kíni ni ó dìtámì kíni ṣẹ̀rí àwí ní tìtorí pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà a máa ń generalize tí ò generalize pé gbogbo ẹni ọba wọnú òṣèlú wọ́n máa yí àwọn náà padà máa yí padà ní wọ́n máa padà dára wọn ní gàngàn málàdùmọ́mì tansilọ musa sọ wá lónìí ẹlẹ́kàn ẹ bá ń pè é gbòbí tó bá wà ẹ bá ń pè é to stand up for recognition ẹ ẹ lè mọ̀ pé tansilọ ni òun ní rẹpẹrẹsẹ́ǹtì gbogbo mandala àbí àti agbègbè ẹ̀ kansilọ musa dákun máa bọ̀ ọ̀rọ̀ kan lónìí kansilọ musa àbí èsè kansilọ ni kansilọ mandala nù èmi wá ọ̀bùsáàbù ẹ̀ ó ti jẹ́ kansilọ yìí kan díẹ̀ náà níṣẹ́ o mo gbọ́ ń gbà tó jẹ́ yín wá ń retí pé mọ́tò ní ṣe tíráfíìkì wa mọ́ níbi àṣọ̀rọ̀ tó mú tàkì wà láì ń sọ torí mo gbọ́rọ̀ dáhùn yẹn máa máa ti wọ bẹ̀ báyìí wà láì mú sọ yàtọ̀ bí n tiẹ̀ má kọ̀rọ̀ yàrá rẹ̀ mo mọ̀ pé kódà ń jọ́ mi ń bẹ̀ òun nìkan ní ẹ̀rí ní títì ń bẹ̀ òun nìkan kódà bí ọ̀tẹ́lómi kan wá lẹ́gbọ̀ọ́ mi ń tà mí òun nìkan ẹ̀rù tí ń sì ń wọ̀ kó tó kí ni apron wa ti ń gbé wọ̀ kó tó di kánsílọ̀ ojú òtí dèmi odidi kánsílọ̀ nítorí máa ṣe tráfíkì ẹwà sí mọ́là musa ìwọ náà ọlọ́run níjọ mà padà sí ibú you are a good example you are a good example báwa direct example tiẹ̀ yìí àgbọ̀dọ̀ gbà náà àgbọ̀dọ̀ pé fatiwa lórí ti ẹ̀yin tẹ̀yìn rí ẹ̀gáǹpù tí ọ̀dà náà ẹ̀yin náà gbọ́dọ̀ gbé fatiwa gbogbogbò lórí kíni lórí àwọn àtọ̀hún àpẹẹrẹ ní bẹ́ẹ̀ bá ní gbogbo ẹni ọba débi òṣèlú ní ní yàtọ̀ ọlọ́run ó gbé wọn náà ga jù báyìí lọ. ẹ wọ́n ní àlàǹsì jọ ẹ lè rò pé bẹ́ẹ̀ nítorí tó jẹ́ kánsílọ̀ bí lè bá jẹ́ pírẹ́sídẹ̀ǹtì ní òṣèlú ìtọ́sọ̀ ti wà nù rẹ̀ èmi ò bí àmọ́ ìyẹn observe ẹ̀ at least yóò ti tọ́dún kan àbí kọjọ ọdún kan lọ nísìn tó ti jẹ kánsílọ̀ ìwárí kọ́ yàtọ̀ lọ́nà kan kọ́ wá dúdú pé òun di kinní kan níbi tọ́lọ́run wàlá ìkọ̀kọ̀ kò change tuntun ìpínlẹ̀ tọ̀ <laughs> torí náà akẹyà lọ́bẹ̀ ó ní o àwọn factors mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ṣe pàtàkì ẹ jẹ́ rán wa létí rẹ̀ lẹ́ẹ̀kan sí àwọn aláṣejù méjì àfẹ́ gbọ́ kò sí ń tọ́kàn ẹ̀sìn ń pa òṣèlú àwọn tó sọ gbogbo ẹ̀sìn alámọ̀rí wọn àtọ̀tá àtòrú wọn wọn ò ní nǹkan míì tí wọ́n ń gbọ́ mọ́ àfi kí ni àfòṣèlú kọ́dà bí wọ́n bá láwọn péyàn sí wà sí òṣèlú náà ń bẹ lábẹ́ kí ló dé ẹ̀ẹ́kejì kálítún bíi ẹ̀lmẹ̀fàrí èyí tá à ń ta gbogbo ní ọ̀dọ́ àwọn àmọ̀yàtọ̀ láàrin fátíwá àwọn àpáǹpa election nípa fátíwá àwọn bó ìnúrí democracy èmi ò rí bí mo ti sọ rí láyé pé democracy da àmọ́ nítorí pé mo ní káwọn èèyàn ó dìbò kọ́dà alájì arọ́bù fi kíní kan àmìjọ kan ní dr alaro democrat náà. <laughs> ìyàtọ̀ ń bẹ ńlẹ̀ pẹ̀lú ògo ọlọ́run á sọ lónìí gbogbo méjèèjì yóò jọ kíni àti táǹkì gbogbo eléyìí ó yàtọ̀ fún ẹlẹ́sẹ̀ ní àárín gbogbo eléyìí yàtọ̀ fún politikin ẹ̀yin ó sì wá kó gbogbo ẹ̀jọ́ fatiwa kan náà ni láàkàdá láàdá gbogbo ẹ̀rú nínú àwọn ibi tí mo ti ẹ̀sìdẹ́ǹtì amọ̀ẹ̀ta àpapọ̀ lẹ́kítọ́rà tòde ní Bayero University kánò ọmọ mi tó pọ̀ bọ́yọ̀ ọmọ junior mi ni ní Madina ní 2006 and seven. tí wọ́n ń dìbò Nàìjíríà àwọn òsínlé àjọwà lọ́hùn-ún àwọn kan wá ń sọ pé ìgbà àwọn general Buhari náà fẹ́ jẹ́ general Alhaji Yaradua Umaru Yaradua rahimahullah tó kú sí Maka àwọn náà fẹ́ jẹ́ ńgbà àbí two thousand and seven náà Yaradua president wa náà ní wí àti ó ṣe president náà ní wí kì ṣe Musa kì í ṣe sẹ́wù Musa president wa kí ló kọ́ Alhaji Umaru náà ní Umaru Musa Yaradua. àwọn èèyàn wá ń sọ láàrin àwa ta wà ń gbà yẹn tó èmi student mọ̀ ń gbà wọn but mo máa ń visit wọn tàjọ máa ń sọ̀rọ̀ ẹnìkan wá ní ká inú àwọn o lóhun tòun o ju àbẹ́ta torí bí èèyàn wà dìde dídà tí ó yọ ìbọn àbí ó yọ ìwọ lòun ní sọpọ́tì ìṣòro fọ́ọ̀mù pé ìṣòro yìí ni yàrá ju àyè ẹgbẹ́ kékeré a sì kí ló dé ó ní ọmọ ọmọ pé ń ṣùyọ oyin nìkan máa dáńpẹ́ ń ṣùyọ oyin ẹ̀ kọ́mù ni ẹ̀ kọ́mù ni. pípé yàrá do àyí ó believe in communism ẹlẹ́nu ẹ̀ ìwà àpáàlọ́ wa ń pé ẹni tó jẹ́ ọlọ́wà ní kí n rà mí wọn dá sí wa ni kí ni wọ́n understand nínú tí wọ́n ń pè ní communism torí alhamdulillah eh, walilahi alfadl walminna mo kọ́ communism ní kọ́ọ̀sì tí mo ṣe ní nàìjíríà tí n tó kú léèbó mo tún wá dé saudi imamul haramain fadilatu sheikh dr ali ibn abdulrahman al-hudhayfi hafidhahullah òde bí tẹ̀ máa gbọ́ òun àwọn ni wọ́n tún kọ́ mi ní ti communism lédè lárúbáwá torí kọ́ọ̀sì tí bàbá òde fi tẹ́ẹ̀kì mi ni alimadahibu alfikiriya alimadahibu al kèsè fikiwo fikiru alimadahibu alfikiriya. ó jẹ́ kèmí ó ní opportunity kí n mọ̀ pé communism tó sọ̀yàn di kèfèrí ọ̀tọ̀ <laughs> communism as an economic ideology ọ̀pọ̀ irú táwọn èmi ọmọ yàràdùà yìí ń bà mú ní àwọn yàràdùà dẹ̀ ń wí àwọn ọgbà communism àwọn Stalin àti Lenin ẹnu táwọn believe in communism ni pé àgbogbo èèyàn kẹsẹ̀ lè ní mọ́tò mẹ́rin tí ẹnìkan máa gun ọ̀kadà tẹnìkan máa fẹsẹ̀ rìn ẹgbàá mọ́tò mẹ́ta kó lọ́wọ́ rẹ̀ kọ́lá bóyá kóun ló lówó tí e ti rà ìwọ́n ti ọmọ mélòó ló bí tọ́ tọ́ ní léyìí ọpẹrẹ ààrẹ ní pamsec nígbà tó rí ọjẹ yàrá méjì tó ọ ìdíwà àtìyàwó rẹ nìkan náà yìí bàbá mẹsẹńgà sì bímọ mẹ́jọ ẹfun ní fílà tuntun jẹ communism wípé báwọn yẹn bá ṣe ní ìdì tó ní kí stéèjì ó fún wọn kì í ṣe pé ẹnìkan ò gbọ́dọ̀ pé mi mo ní ìtumọ̀ ẹnu ọ̀tàkó ìsìláàmù o ìsìláàmù ọ̀gá communism o bọ́dà bọ́ jẹ́ economic ideology àmọ́ ìjẹ́yìn nìkan yọ̀yàn kó ní ìsìláàmù ọ̀sá àfáà tí ó wí báwọn àwì fún ni pé ń ìsìláàmù ìbá wọn tó ń kálukú ṣiṣẹ́ ntọ́ bá sì ní ní àláàlì rẹ̀ káàtó wípé pé mọ́nà náà pa mẹ́sẹ̀ <laughs> gbá àmọ́ ọ̀gbọ́dọ̀ níjú báyìí lọ hàn bá ń tà mẹ́bí jẹ wa máa yọ zàká ń bẹ́ẹ̀ máa ṣe sàárà ọ̀pẹ́ èyí wọn ò nìkan di kèfè àmọ́ àwọn kan padà gbé communism ju lẹ́bù nìlọ òun làwọn Stalin àwọn Lenin ní Russia làwọn padà bá débi pé ẹ̀sìn gan-an kò yẹ káwọn èèyàn máa tọ́lọ́run kan tó máa dá sọ́rọ̀ àwọn àwọn bá tiwọn débẹ̀ ń lóòótọ́ irú àwọn yàrá du àyẹ̀dá kan ńgbà tọ́lọ́run ó vindicate mi ńjọ́ tí ó kún mo ló kú sí mọ́kà ló kú sí ọ̀tọ̀ wàá fùtán ó ṣe ó múra tán ó ní mọ́kà ní kọ́ńtà gbéhùn lọ pẹ̀lú ààrẹ tí ń ṣe wù yìí ìwọ́sì ti dúró tí ń fẹsẹ̀ jẹun lẹ́gbẹ́ tọkùnrin kọ́múnísì tọkùnrin kò sí ń tọ́fà yóò ju pé àìgbọ́ terminology yìí àìgbọ́ kí ni terminology yìí torí náà irú ẹ̀sáǹpù kan nù táàbì ọ̀rọ̀ gbogbo ẹni tí ọba máa dájúrò àwọn ọ̀rọ̀ báyìí kó ọ̀ndásáǹdì kí ni wọ́n ń pè ní nǹkan báyìí kí làwọn lẹ́bùsì tí ń bẹ ń bẹ́ẹ̀ kámọ́kàn máa wá ju fatuwa bíi bọ́ǹbù ọlọ́nkọ́ta mọ̀ náà tọ́ àlọ́ wọ́n sọ lẹ́yìn factors mẹ́tẹ̀ẹ̀ta yìí mo ní àwa padà sórí ẹlẹ́ẹ̀kejì òun gan lọ̀rọ̀ nísìn gbogbo àwọn mùsọ̀lá háàtì tá a lẹ̀ pọ̀ mọ́ra wọn yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ń ṣẹ̀rí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ní kíni ń ṣẹ̀rí wọn ni ká kó gbogbo jọ sínú sínú torí náà èyí tí bá gbàgbé ẹ̀dá ǹjẹ́ politics halali ni àbí haramu ẹ̀sìn mọ̀ sọ̀rọ̀ déyẹ̀ yìí náà ti mọ̀ kí ni gbóṣèlú nínú sẹ̀ríà alimamu mawaridi ní kí ni tẹ̀rásátú àdì wàsíyásátú àdúnìyà táwábáyé ó ti dá tọrùn náà ó ti ṣe kí ni ẹni ọba pẹ̀lẹ́ yìí ní haramu.